ربكم وانشدوا قالوا لا ترجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أفسد أستغفر قالوا بشرناك بالحق فلا تكن الخاسرين قال ومن يخلق من رحمة ربه إلا الضالون قال فما خطبكم أيها الضالون قالوا إنا الله ṣẹ̀ṣẹ̀ ń travel bọ̀ láti Abẹ́òkúta ní programu kan ní ọmọ tó máa ń bá ń báyìí bó ṣe máa ń lọ́pọ̀. Gẹ́gẹ́ bí determination tó rẹ̀ fẹ́ ká ní kò ní pé kí a máa máa ra jẹ́kí táìmù tí a máa máa jẹ́ kí ó kọjá. Ọlọ́run jẹ́ kí a máa rí ìwọ ọdún máa fún travel dọ́là náà àkókò lágbára ọlọ́run ọ̀la tó máa fi ń rọ ọ̀run fún ìtẹ̀lé lọ tí òfin ni wọ́n máa sì bẹ́ẹ̀ kí ní abẹ́rẹ́ ìṣàlọ́ ọ̀sán. Nàbí tí a dúró sí oní ọ̀rọ̀ nípa níbi wa ìjọba yìí ṣe ìṣọ̀lá tó ṣẹlẹ̀. Àwọn ọ̀rọ̀ méjì pàtàkì tó wà tí mo fẹ́ sí ẹgbẹ́ ẹ̀wò bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ ó ní alùpàlọ́tò ní rahmatillah ní àwọn ajá kan nínú tọ́lọ́wọ́n bá. Ṣéèdì Ismail ẹ̀rọ pé tí wọ́n kò rárí yá pé ẹ máa ka àwọn ayẹyẹ ní ọkọ̀ tuntun tí a ní àsìkò. Náà. أعوذ بالله من الشيطان الرجيم ألا تحدث ضيفي براءتي والمشركين ọlọ́bàá sọ fún àlejò àfọ̀mọ́bá rẹ̀ ọlọ́bàá ni hal ataka hadith ضيف إبراهيم المكرمين ọlọ́run ní fi ṣe ọlọ́run a ti ṣàlàyé fún ọ nípa àwọn àlejò àmẹ́jọwà Ibrahim àwọn àlejò pàtàkì tí wọ́n bá àmẹ́jọwà Ibrahim eléyìí ọlọ́run sọ fún ọmọ sọ́rọ̀tù àdáyà nínú sọ́rọ̀tù ìṣẹ́jẹ́ ìtawà ń bí ọlọ́run ní wàyà bíbí àgbẹ́yẹsẹ̀ Ibrahim ọlọ́run ànábì sọ fún wọn fún wọn ní ìró nípa àwọn àlejò ànábì Ibrahim lẹ́nu sọ́rọ̀ pẹ̀lú pẹ̀jọ ọlọ́ba ní ìdákọ̀lù àlẹ́yìn kàkọ́ọ̀lù sàlámà nígbà tí wọ́n wọlé sọ́dọ̀ rẹ̀ wọ́n sọ pé sàlámà ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú sọ́rọ̀ pẹ̀lú pẹ̀jọ ọlọ́ba sọ pé ọ̀là ìnà ní pàtì bọ̀. Ibrahim sọ pé ìwọlé yìí ó kó wa sínú ìbẹ̀rù rẹ̀ nígbà wà lẹ́rù rẹ̀ nítorí pé ìwọlé fún ọ wọlé ó jẹ́ ìwọlé tí ó jẹ́ ìwọlé àmì. Anábìbọ̀ rẹ̀ nígbà ọ̀dẹ̀ dá wọn mà inú sọ́wọ́ tó gàrí yá ọlọ́run anábìbọ̀ Ibrahim sọ pé kọ́ òun mú ìkàrò Salamun أو منكر يعني قبل القرآن يفسر بعضه بعضا إذا ما بسطي من سورة الحجر طلبا وقالوا سلاما وسلاما كان إبراهيم نبي طلبا قال سلام ثم بسلاما كما لو ساعد سورة الحجر وجد كما قال سلاما قال سلام هنا وصفنا بقوم منكرون أي ذو تجد أعمائي àmọ́ ní náà. ọ̀rọ̀ jẹ́ àti Fàrọ́ ọ̀gbọ̀n ìlà ààrùn. Ọlọ́run ẹ̀lẹ́gbọ̀n ìdọ̀rẹ́ mọ́ á dojú kọ àwọn ará ilé. Ó bọ́ sí yẹ̀wò ẹran tó tóbi anẹ́bọ̀ ìbẹ̀rẹ̀ mọ́ lọ pa tó wá gbé fún wọn. Rọ́bà ni ọ̀kọ̀ ìgbà tí anábọ̀ ibrahim tó ti fi wọn níwájú àwọn mọ̀láìkà wọn wà ìmọ̀láìkà tó láyà olóòrùn wàlà ìṣọ̀ àwọn mọ̀láìkà kì í jẹ ọ̀sẹ̀ ìmọ̀ ìgbà tó gbóúnjẹ tí wọn níwájú wọn sọ pé alàtà ó lè tẹ̀ jẹun náà. Mo yẹ kàrí mọ́ sí ìbàjẹ́ ọlọ́bàá ńlá tààrà eléyìí àdàbà ìbẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ sí máa bọ̀. ó bẹ̀rẹ̀ sí máa wọ́gbà àwọn àlejò rere àlejò bẹ́ẹ̀ tó jẹ fún tó jẹ pé bàlá màrọ́ àìdíyàwó là fẹ́ tàbí pé ọwọ́ wọn ò lọ sí oúnjẹ tó ní wọn kì í ṣe ẹ̀dá tí máa ń jẹun ibi tí ìbẹ̀rù ti dé nìyí ẹgbẹ́ ìṣúra àtúndì sọ pé ìrìnà ní kùnbà jùlọ bẹ́ẹ̀ fi ń yìí bá wà lẹ́wọ̀n rẹ̀ à ń bẹ̀rù bẹ́ẹ̀ fi ń ní inú sọ́rọ̀ pẹ̀lú nàkọ́ọ̀lù ọ̀nà ẹ̀wùjà wọn ni wọ́n bẹ̀rù òótọ́ ẹ̀dá tó special ni wá ẹ̀dá tó yàtọ̀ ni wá ìnà mọ̀bàṣẹ́rù tàbí ògbó náà ní màálù yìí àwa láti níbo tá a jẹ́ àlejò ọ̀tọ̀ ni wá abẹ́fún ọ gbogbo náà ní màálù pẹ̀lú ọmọ tó jẹ́ pé yóò jẹ́ ọmọ tí ọlọ́ọ̀bù fún mi náà. فأقبلت امرأته في صرة فصكت وجهها فقالت عجوز عظيم. لكن صايلين من الطرق الفجر بتاعت من بلانا فلما قال أنا مبين صفي أبشرتموني على أن مسني الكبر فبما تبشرون تبدأ في المتدافع لكن أنا أقول لك máa dùn wá olóòtú náà ti ẹ̀ ń fún mi yìí olóòtú kan tí ó jẹ́ pé ó yá mi lẹ́nu o ọlọ́ba sọ pé bọ́ọ̀lù bàṣàrù náà tàbí ìhà ọmọlẹ́ka ní òdodo là ń sọ fún ẹ bọ́lá sákùn nínú ẹ̀kọ́ àmì mọ́ wà nínú ẹni tó jẹ́ pé yóò máa dá kan nínú kọ́nà ọba lè ṣe mo ti ṣàlàyé níwọ̀n àbá lánàá nígbà nígbà ìbọn ní àdéṣọ́ra kò dá òkè ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn Nabi sallallahu alayhi wa sallam anabi náà na hapu de ṣáfì ní Ibrahim àrẹ́bí anábọ̀ Ibrahim kọjá tí ó máa dáhùn sí ọ̀rọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n anábọ̀ Ibrahim ń ṣàfihàn títí ní ẹ̀sùn tó lórí lákòókò ẹni sì náà sọ fún ìyàpẹ́ àbú ẹnu mọ́kà lọ́rùn rẹ̀ ó sì mọ̀ pé ẹgbẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ó tó òun rán mọ́kà èmi ó lọ mọ́kà irú mi ó lọ mọ́kà tẹ̀lé ó ń sọ tààjúbàn kìí ṣe pé ó ń sọ ṣáàkàn lẹ́yìn tó ń dá òkú àwọn ànábì ọlọ́run ọba wọn ò lè dá òkú ọ̀rọ̀ ọlọ́run láti sọ̀rọ̀ nípa ìgbàtọ́lọ́ba sùfánù àdáálà tó ànábì ibrahim sọ pé rọ́bì arìnrìn kẹ́yìfà tó fi lè nìkan òòtà ó ọlọ́run ọba jẹ́ kí n rí lóṣù tó kù nìbò ọ̀là wàlà tó àkàlù ẹgbẹ́ ẹgbẹ́ mi ni ọ̀dá òkè wọn lọ́wọ́ ṣùgbọ́n mo ní wà dọ́gbù fún ọ tó jẹ́ kí màá lè mọ fún èèyàn pé agbára bọ́lọ̀ wọn kò ṣe ojú díẹ̀ hàn ní ilé tí a kó mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn àmì ọlọ́run bá wọn ti bí nínú kátà àtọ̀rọ̀ tó ní wọn náà ní àṣà àgbẹ̀rọ̀ bá bá ọlọ́run sọ fẹ́ káyàtà án Ibrahim فأنا بقى إبراهيم يوسف إيه؟ ومن يقنط من رحمة ربه إلا الضالون. أنت تسألني كريستيان تقول لي داوت يقول الله بقى لي كون. القانون من رحمة الله. تعالوا في الله بقى لشيء وتاني كده تقولوا بقى في الفرصة. Nínú kata ọ̀rọ̀ tó yàn wọn, ẹbí ọlọ́run ọba wọn náà ní ìṣìnà. Ẹbí ọlọ́run ọba dín wọn kalẹ̀ fún ìtọ́sọ́nà ẹ̀. Ọ̀yìn náà kalẹ̀ fún àdínì. ìlà sìrọ́ọ̀tì mustaqim agbọ́dọ̀ bí ìsinmi agbọ́dọ̀ tó إنه àwọn ànábẹ́ wọn inú súra níbi ọlọ́ba ní ìdí ni àyà yìí ti dúró parí sí ti lẹ́nu súra sọ ní sọ́tò zariyad àyà tẹ̀síwájú ọlọ́ba ní fa akbala ti fara sọ náà. فأخذت امرأته في صرة فصفت وجهها. إذا دعا إبراهيم ملائكة ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ òun fetí fún nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ bá ń bọ̀ bíbọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ láti ìyẹ̀wò wọn ọlọ́ba subhanahu wa sọ pé látara ìró òdòdó tó gbọ́ ló bá dára rí pàṣọ́kà tí wọ́n ta ó dá ojú ààrẹ. ọ̀ọ́ rẹ̀ ṣàdúró tó náà ṣe àjúùzù èyí sì mẹ́sìlẹ̀tì ìmọ̀lélẹ̀ àfíìm èyí bẹ́ẹ̀ bí gbogbo ọjọ́ ọ̀dọ́ mi mo fi wà bárẹ̀ ìgbọ́mọ rẹ̀ gbogbo di pé màá kàn fún mi ní kẹ́kọ̀ọ́ àwọn àdúgbò rẹ̀ pé ó ọ̀kọ̀ tí mo fi ń sọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bá ní ìyàwó àná Ibrahim alayhi salatu wassalam fọ́ọ̀kà tó dára lójú tó dára lójú yìí gbígbára ẹ̀ lójú ti ṣíṣe ìmọ̀ ẹ̀. Yàrá ṣàgbọ́rọ̀ ẹni ṣẹlẹ̀ reflex ni wọ́n fi sọ fún gbà irú òun. Ìsúlùmù yẹn náà ni tá a bá jọ wípé Umar Rọ́bì Abọ́ Àyè ó kúnlẹ̀ síwájú àkàn sábà. Nísìnyí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n abẹ́ gba súnà níbi sọ́ba àlùfẹ́. Náà fẹ́ tẹ̀lé ìlànà súnà nípa ètò lẹ́tọ̀ọ́ ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ fún wa nínú ẹ̀rí tí wọ́n mọ́ lẹ́yìn tó wà ní sọ́fún pé ìgbà táwọn ẹbí sọ fún àwọn ọba ife salúùnì ẹ máa bí ní kò sí ìgbà tẹ́ bá bí ní fún ìlú náà ẹnìkan onímọ̀nà àti ìyá ọ̀sùn wọn táwọn bí wọn ànábì sọ máa ànábì sọ ife àbúkà àbùkù hàfà ẹn tó bí ọ àbùkù hàfà àwọn sáà bí oríṣiríṣi nǹkan ìgbà tó mọ̀ lọ́wọ́ rọ́bì aláwọ̀ sàlá ni ó rí pé ànábì sọ́lọ́ lọ́wọ́ alẹ́ wàsálà ìbínú tó alára ànábì yàrá tó ń sọ pé ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ò sínú fẹ́ mọ̀ dá o ó dẹ̀ nìkan béèrè pé àyìnà àná ànábì náà àǹtàfì náà tó o bá kú sáà lọ́wọ́ ànábì náà lọ́wọ́ ó mọ̀ lọ́wọ́ rẹ̀ pé ọ̀hán ti dé báyìí torí pé ọlọ́wọ́ bá ṣúgà ànábì náà ọlọ́wọ́ ti ṣúgà àgbègbè nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́wọ́ ẹ̀ẹ́dì ti ní ní ìtẹ̀tẹ̀ ní sáà tí wọ́n wáyé àti ìdáyẹ̀wò. Umar wá gbé sọ̀rọ̀ bá ń lọ bá ọ̀ràn ẹ̀bí. Wọ́n ní fàjẹ́sà Umar Umar rọ́bì aláwọ̀tàlá àná ló bá wúlẹ̀ síwájú àná lọ́mọ. Ṣé wàá pé ya Rasulullah rọ̀bìnà billahi rọ̀bà rọ̀bìnà ìsìlámù dínà rọ̀bì Muhammadin sallallahu alaihi wa sallam rọ̀ṣùlá. Ṣé màgbẹ́kẹ́ nìyẹn fi ìyẹn fẹ̀ rí ní tí wọ́n ṣe ó ṣe unconsciously ẹgbẹ́rẹ́ máa ń ṣẹlẹ̀ gápa ọmọ yẹn nísìnyí kí yẹn wá kúnlẹ̀ kó ká ọmọ sí ah, adúrúkọ adúrúkọ tó báyìí kẹ́nìkan wá lè rí yẹn pé a lè kúnlẹ̀ ṣẹgbẹ́ ìṣe ẹ̀rí lò kò tà sí pé kẹ́nìkan náà sọ wípé kí wọ́n bá fún yẹn ní ròdù nù nínú súnà nínú ṣẹ̀rá àná gbàgbọ́ ẹ̀mí pé ìyẹn dọ̀rọ̀ dára ẹ̀rí. ẹni tó ṣẹlẹ̀ ń lò ربما نعم ففكرت وجهها قالت أعجوز نعم قالوا كذلك قال ربك إنه هو الحكيم الله بعد ما بعرف الصم نبي سليمان طلب الله سبحانه وتعالى قال شيء كان في كان ọ̀dọ̀ Ọlọ́run ọba lágbára ẹ̀kọ́ tó wà nínú àwọn àyà àtúndì ó ní pé ọlọ́bọ̀ ṣùkánà wọ̀tàlá ó ṣe lè wọ̀ fún wa alìkọ̀ọ́nù ti nira àtìlẹ́ tẹ́nì ẹ̀ka máa rò pé ibi tó ń lórí ayé òun pé òun ò yà sí ìbáwọn kan anábì wọn sọ̀rọ̀ bá ọ̀rọ̀ àlẹ́ ìtọ́ àlè ìwọ̀sálá anábì sọ yìí pé nínú àdìsẹ̀ tó ti àdìsẹ̀ tó rẹ̀ lọ́dọ̀ mọ́ bukari anábì ni ọlọ́run sọ pé ana ìdàgbọ́n ni àfìlì àfìlì anábì ni ọlọ́ọ̀bá sọ wípé bẹ́ẹ̀rù mú bí tó bá ṣe rò tó máa ṣe pẹ̀lú bẹ́ẹ̀ náà ni máa ṣe ṣékò lè fún àmì ìdìtẹ̀ ní ọ̀rọ̀ náà ọba ọ̀tà áńlá wọ́n máa ń fi ziyada kan sí ní ìdí ìrí ziyada yẹn nínú àwọn tíra wọ́n tẹ́nu ẹgbẹ́ ìṣe àwọn àwọn tán ń ọ̀rọ̀ àjáde dáa ziyada kan pé bá ní ẹgbẹ́ ìrìn àbí ìmọ̀ كان في جامعة روتين تتنوع إنشاء اليسوم ويقول بسوش الله بقى سبحانه وتعالى إنه قد في أبطولي رأى هنا يمكن أما جاكا أوين اللي فيه إلينا الفنور رحمة الله لو بيكي أنا صلى الله عليه وسلم لأنتي لأنتي لفظ حديث هذا أنا أقول الكبائر دابانا بين كايا ستوتو بي يكلمنا من القنوط من روحنا كلمة إيه ما داو في أداو الله سبحانه وتعالى شيخوا عبد العزيز من بار رحمه الله تعالى وانسى لعيني فا أوروي وانسى لعيني إن تبدو دي وانسى القنوط من رحمة الله هو اليوم إيه هو tí a sọ pé ó wà níbi ìpọ̀nú fún ìrápọ̀nìlá nígbà tí ó ní alfọ̀nù tí èèyàn já kan níbi ìtẹ́ ọlọ́run ọba ọdúnwàdìyà ó náà ní kí èèyàn ló fi ọ̀rọ̀. pé kọ́ọ̀nùhù dáyà òjò mọ́ ọ̀hà irú ẹni bẹ́ẹ̀ máa rò pé òun ò ní òkú lọ́dọ̀ ọlọ́run tóun tó tánà ti sọ fún wa anábì sallallahu alaihi wa sallam anábì ni ẹnì kọ̀ọ̀kan lè yá nítorí pàtó bá ń fẹ́ ó wà specific pẹ̀lú ọmọ ọba rẹ̀. fàyínà lọ́wọ́ àtàárẹ̀ lẹ́yìn àtàrà ọgọ́mù ṣe wọn. kò sí ẹ̀ka tọ́lọ̀ ọba fún ẹrú tó máa ń pọ̀ lójú. kò sí ẹ̀ka tọ́lọ̀ ọba máa ń ṣe fún ẹrú tó máa ń pọ̀ kí ni wọ́n ní àlùkò. wọ́n fi léyìí mo fi ṣe nà sí àwọn gbogbo wa gbogbo nǹkan tó ń ta kú bá ń pè fún ìṣàlẹ̀ ìgbọ́rọ̀ ìlà nínú ìgbà kan tí mo gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ṣe pàtàkì láti ìbàdàn bàbá máa wọlé jẹ́ ìgbà wọn náà máa ń gbọ́ ṣe pàtàkì láti. wọ́n ní ẹnìkan àtúndọ̀ ẹ pé àìsàn tó ń ṣe wọ́n da ojú ọ̀bẹ wọn àrí mẹ́rẹ̀ lágbára púpọ̀. ẹni yẹn ó wá lọ sí Jordan ó lọ sí Jordan ìtàn pé dókítà kan wà tó tún mọ̀ nípa àìsàn tó ń ṣe ẹni Jordan.

lọ́gbẹ́ ni ẹ náà jẹ́ mùsùlùmí ọlọ́run arántí ọ̀rọ̀ anábì sáà ti fi máa wò zamzam ní màṣọ ìgbà anábì kò ní omi zamzam gbogbo tí a bá gbẹ fún náà tí a bá ní àníyàn ọlọ́run ọ̀sùn kan wọ́n bẹ nínú àwọn onímọ̀ wọn láti ẹni wọn mọ̀ sí ọ̀rọ̀ ọ̀tàrà lórí ìgbà tó ń lọ sí mọ́ta wọn láti anábì sọ pé máa wò zamzam ní màṣọ ìgbà lá ọlọ́run abẹ ọlọ́run ọ̀sùn ọlọ́ba mi kò dín ní mọ̀ gáàbí àbáyé máa mú tàbí obìnrin ó láti òun pé òun wá pé ọ̀nà ọ̀pá kókó náà ní lílò ìlàgbàdà ọ̀dọ̀ ìmọ̀ òun pọ̀ lóun máa pé òun ò rí lò tó mọ̀ ṣẹlẹ̀ pé èyí tí mo fẹ́ lò ní pé ẹwẹ́ náà ti dára jù mọ̀ náà rí tó ń ṣe arákùnrin ó wá lọ ẹni ẹ pé ó yá máa lọ máa wọ́n gbà tó wá lọ síbẹ̀ nígbà tí ó padà lẹ́yìn ọ̀sẹ̀ méjì ní ìnira ó padà tí o kò rí ìnira kankan nínú gbogbo ìgbà tuntun. Ṣẹ́gbẹ́ ọmọ mi wo máa lọ lé ọlọ́ọ̀bá ní ìfọwọ́ ṣe máa ń tọ́jú. Ṣẹ́gbẹ́ abẹ́ lò nílẹ̀ òdìdí. Eléyìí ní kìí láàyè náà ti padà rò. Nígbà máa ń ṣèyàn kéèyàn tọ́jú ara rẹ̀. Ṣùgbọ́n kéèyàn máa jà kàn gbogbo nǹkan lọ́wọ́ àwọn àlàlejò. Anábọ̀ ìbọ̀rọ̀ yìí tó bí ọlọ́run sùhánà tààlà ó ṣe oore ṣe. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tó ṣe pàtàkì níbi ìkó náà ní ẹ̀kọ́ iná máa àlejò lé ẹ̀dọ̀ Ibrahim ó fún àlejò lé fẹ́ bá wà náà sallallahu alaihi wasallam ilé náà wà ní ìṣẹ̀ṣẹ̀ àná sallallahu alaihi wasallam. ẹ̀rẹ́gbẹ̀gbà àti ìgbà tí Ibrahim tó lọ sí àná sallallahu alaihi wasallam nínú yàrá ṣẹ̀rọ̀ tánàbìdé tánàbìdélé jẹ́rù bá náà sọ̀lá rẹ̀. torí pé kírísítọ̀ tó yọ sí ẹ̀dá tó yọ sí ẹ̀dá ìmọ̀ ẹni ó mà náà dìbò. ànábi ṣe dàfẹ́rò ní dàfẹ́rò ní zẹ̀mílò ní zẹ̀mílò ní. ànábi sọ̀rọ̀ àtọ́nà sọ pé kírísítọ̀ àlànà sí ẹ̀rú pàmì tó má jẹ́ pàbùrù lọ sí ní bẹ̀rẹ̀ tó yọ sí mi. ó máa ń ní ìtàkùn yọ sí mi ìyàwó rẹ̀ pẹ̀lú ìyàwó bí ọlọ́ àná ẹmọ tó sọ oníkàlà mẹ́rin òkèèrè ìtàlọ́ọ̀hún abẹ oníláìláì ọlọ́run kò lè tó títí ọ ànábì ò tí ì di ànábì kò tí ì mọ̀ fáwọn ẹbí ọlọ́run ló ń gbà yẹn. wọ́n tó mọ̀láìka sọ pé ẹ̀fọ̀rọ̀ àbí ẹ̀fọ̀rọ̀ ṣùgbọ́n kó tó di ànábì ọlọ́run ló sọ́dọ̀ ànábì ọlọ́run ọba ṣùgbọ́n wọ́n kàn yọ sí ọ̀rọ̀ mi máa nàbẹ̀ pa ọ̀rọ̀ lọ́sibọ́dún fún irọ́ lóbi tí kàkà ń dà ń tó ń dà láti dọ́dọ̀ wárọ́kọ̀ yàrá sí tí wárọ́kọ̀ bìnrin náà fẹ́ tó dé àmọ̀ tàbí dà ń sọ pé ah, irú kàbúùsì tí wọ́n wá bá wọn àníbi ọlọ́run kọ́ ló bá bọ́ bẹ́ẹ̀ tí wọ́n náà àníbi ọlọ́run yẹn. at that tó wà wáyé ìgbẹ́ ló fún ọgbẹ́ ìgbẹ́ náà tó fún ọgbẹ́. bó ṣe wà rí yìí bá láìsí rẹ̀ ó padà rí ṣe bára ṣe àwọn àgbọ̀kọ̀rọ̀ ìdí ìyàwó bọ́lọ̀ bá mi nírú mọ́tà bá ṣe àkẹ́tì ìdíje tí wọ́n lè jáde mi jáde kó bẹ̀rẹ̀ àwọn ò lè ọ̀ wọ́n lè ọ̀ wọ́n fi sínú rẹ̀ mo fẹ́ lò pé pé kristu máa ń yọ̀kùdí ìtàgbọ́ àbá ìwà náà lè gbàgbé ẹ̀ ọlọ́ọ̀bù ò lè dójú sórí ẹ̀ ọlọ́ọ̀bù ò lè dójú sórí rẹ̀ ó lè fa ìmẹ̀ka tó pẹ̀lú ìfọ̀ ìfọ̀ máa ń pàlejò rẹ̀ wàtẹ́sì ló máa dúró tó bá bẹ̀rẹ̀ títí ẹ̀ ìdí ẹ̀ káàtó wà ní ìmọ̀ ràn lọ́wọ́ ó dẹ̀ máa ń sọ̀pọ́ọ̀tì kọ́ọ̀tì dáadáa wàtẹ́sì ló rà ní ó máa ń sọ ẹbí papọ̀ kí ànábì náà tó di ànábì ọlọ́run ọba nínú makari nínú manakiba anabi anabi ṣàlẹ anabi wọn Ibrahim ó ṣàlẹ fún ọmọ láyéka ẹ̀kọ́ làfífà kan wà ń bẹ làfífà ni pé àyè máa ń sọ bá àlejò tó jẹ jẹun àmọ́ tó jẹ wá síwájú àlejò ọlọ́ba ni tààrọ́ ọ̀dọ̀ ilà àgbègbè ẹ̀jẹ̀ àti ìjìnlẹ̀ ìṣẹ̀lẹ̀ ìpapọ̀ rọ́bà òwúrọ̀ nínú làfífà táwọn afáyọ̀ àgbẹ̀bẹ̀ ẹ̀gọ́ wọ́n lọ́ọ́ dóúnjẹ wa. ìlànà ìgbà sọ́nà máa lè sọ́nà kékeré man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu. ibi tí islam fún àlejò lédè islam yọ̀ǹda pé tálejò bá dé sẹ́ni tí ó gbàlejò bá mọ̀ pé yẹn máa ń sàlejò tálejò bá mọ̀ bí tó ń jẹ́ wà kálejò lọ fi jọ́jọ́ àdìsí wà lórí tálejò tó lọ fún jọ́jọ́ ló yẹ kí wọ́n ti jẹ́ bàbá wọn jẹ́ bàbá. ṣùgbọ́n báwo kan ọ̀lẹ́mọ́ bẹ́yìn àgbọ́yé ti wà záàrì فرق العلماء بين الضيف والزائر àwọn afáàṣọ yàtọ̀ láàrin àlejò àti ẹ̀tọ́ abẹnuwò àlejò ó ní pé mẹ́rin قصدك أو من نزل بك قال جبله وهو قاصدك ẹni tó jẹ́ pé ìwọ gangan ló wá wá láti ìlú òṣìṣẹ́ àlejò nù irú yìí ló jẹ́ pé tí wọ́n bá fún lóúnjẹ ó lè bọ́ sí kíchìn tó ká lára kí ló dé dà ó mú ẹ̀tọ́ ni ó mú ẹ̀tọ́ ni àbí ṣe lórí ẹ̀ tó gbé àlejò ní ẹ̀tọ́ ṣùgbọ́n àzáyẹ̀rù ilẹ̀ tó jẹ́ pé òun náà wá kí ọ ṣùgbọ́n ara mi ò tó gbé Islam pọ̀ lẹ́yìn ẹ̀sìn ádùn ìwà ti sọ òótọ́ àwọn sọ́ọ́bà náà gba Muhammad sallallahu alaihi wasallam nínú nǹkan tí wọ́n fi tàmọ́ yáza tí wọ́n fi pàkọ́yọ òun náà ní pé àwọn ìfẹ́ mọ́nà pa á máa dà fún àwọn ọmọ yìí máa ń jẹun fẹ́ẹ́ mọ̀ ti máa ń jẹun tí a ń pè ní kórìíra rẹ̀ ìyẹn kórìíra ẹni tí wọ́n máa ń fún yàn ló jẹ ẹ kórìíra ìyẹn kórìíra lọ́njẹ ìbáná máa sọ pé ìyẹn bó lọ́njẹ sọ̀tà tó bá ṣọ̀rọ̀ láàrin ara wa yìí nínú dáadáa tó yẹ ká tají nínú àṣà dáadáa òun náà ní pé àṣà pé ká máa ń fún wa lójú kákan wà ní dáàbò káwà ní kálífọ̀ kẹ́ni fẹ́rẹ̀ ṣẹlá ìfọ̀ Ànábì sallallahu alaihi wa sallam anábìnrin khiyarukum man at'ama at-ta'am khiyarukum man at'ama at-ta'am anábìnrin ẹ̀ ló dáa náà ẹ̀ tó máa ń fáwọn ẹ̀rọ báwo wá lẹ́kọ̀ọ́ pé ká ṣe lálejò ká fún un bẹ́ẹ̀ àlejò yẹn tó bọ́ wá láti ìlú òkùnkùn òun ló ní àwọn ẹ̀tọ́ yìí adábòbí àkàtúnṣe àwọn ọ̀tàlá á máa mẹ́nu bá nínú àwọn prógráàmù tí a máa ṣe ní tó àwọn ìṣàmọ̀ ليس عام يعني انطلاقا قصة إبراهيم عليه السلام pàápàá yọ àwọn ẹ̀kọ́ tó ń bẹ nínú àwọn àlejò tí wọ́n bá nílò ẹ̀kọ́ yìí àti oníkálukú wa báwo ló ṣe ká ṣètì àwọn àlejò wa báwo ló ṣe ká ṣètì àwọn ah, tó wá bẹ̀ wá wò. ẹ jẹ́ kí n parí pẹ̀lú jésù àbújá ọ̀tá àti salman abúdàgbà àti salman àwọn méjèèjì ànẹ́bì yìí so wọ́n papọ̀ lórí ọmọ àyà dáńpẹ́ salman òun tẹ̀ àǹsọ́rí ní salman tẹ̀rán pípé nínú ọ̀tá rẹ̀ ó ti wà nígboro mẹ́dínà kan ní ìdíje sẹ́mọ̀ pé ó lọ fi nǹkan mẹ́ta tẹ̀sà níbi kàkàná sí ìjọba àǹsọ́rí abúdàgbà mọ̀hájì rí o mẹ́jọ wa mọ̀ àmì àbùkàn sí àwọn àjẹ níbi àìsíbáàdà àbùkàn sí àwọn àjẹ ìbáàdà láàrin ìdìbò àbùkàn ó fi sùkùn débi wípé àwọn nǹkan tí ò fi tí ò fi yé ṣe wọ̀ àbúrò àdáwọ̀ tí máa ń kóró ojú sí ó máa ronú wọ́ wàhálà rẹ̀ yẹ́pọ̀ nítorí màdínà ẹ̀ tó máa lọ bò mí tó máa àwọn kan àwọn nǹkan tó lẹ́sọ̀ọ́ nígbà náà dáadáa á ní زهدا وورعا لزهد وورع nígbà tí Salman wà lulẹ̀ Salman rí àwẹ̀ ẹ̀ tó jẹ́ pé aṣọ tó wò jẹ́ wọn ni Salman wà sọ pé máa ẹ̀ láti ìjọba ìjọba kí ló fà á kí ló fà wọ́ sọ́ra bẹ̀rẹ̀ àgbà ìyàwó abúlé àdá fún kí ló ń bẹ̀ wọ́n sọ fún ìnáṣọ àfíìgbàta Eh, Salman ìdílé náà ó ní iná sọ nígbàtà àbàdàrdà ó ní ọ̀rẹ́ rẹ̀ tó dáadáa lẹ́yìn sáláwù ṣáàánú ìjọba orí ìjẹkan òun ní ayé nígbà tó rẹ̀ ló fi dé tóótọ́ ní abá gbé oúnjẹ kalẹ̀ fún wa Salman bá ní já jẹun tó dáadáa sọ fún ga ọ Salman ní mo sọ náà bá kóra tó bá jẹun nìyí oṣù dáwọ̀ ẹ̀yìn mo fẹ́ lò ní pé Salman bó ṣe di àkọ́kọ́ òru ló bá ti dì wọ́n fi tíṣà ìtàn tó kàn fẹ̀sẹ̀ nílẹ̀ ilé tó bá ti dì bí abúdáda ti dì Salman ti dì wọ́n ti dà òfin tó nígbà tó ń ṣe díẹ̀ yóò dúró di Salman ní ìdí ẹ̀ dá àti nígbà tí wọ́n ń fẹ́ àsùbá àti àwọn ìfẹ́ náà láti ìwáyà kan sọ pé wọ́n fi sálámà sàánú ìlú wá tọ́jú ànẹ́bọ̀ wàlú ànẹ́bọ̀ wa sọ gbólóhùn sí Salman sọ nígbà tí wọ́n fi kúrò lé Salman sọ fún Abu Darda pé yá Abu Darda inna li rabbika alayka haqqan ọlọ́ọ̀bá ní ẹ̀tọ́ lórí rẹ̀ wali ahlika alayka haqqan ìyàwó rẹ̀ kò abandon tí ò sọ̀sọ́ mọ́ òun náà lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ bákan náà wàlìzáwòrì káàdé kàá àwa tá a wá bí ọwọ́ náà ọ̀sán lẹ́sùn. sẹ́mọ̀ pé àbúdàdà tó ń jẹ kalẹ̀ fún ó mọ̀ sí bí záwòrì ṣe lẹ́tọ̀ọ́ kápọnlé bẹ́ẹ̀ náà ní gbẹ́ìfù náà lẹ́sùn ẹ̀tọ́ fi gbẹ́ìfù tó fi záwòrì lọ. wọ́n nígbà tí àwọn méjèèjì ní mọ́ṣáláṣí ìwáyà kan sọ pé wọ́n fi ń díwájú ànábì ما في أنا بن يا أبا الدرداء إن لربك عليك حقا ولأهلك عليك حقا ولنفسك عليك حقا ولزوجك عليك حقا وفي الرواية ولضيفك عليك حقا كيف يقال الله يريد إن شاء الله حديث الأمصار كما قال نبي محمد ثم لجلسه من كثير ذلك ẹran tí àdéhùn yẹn tó dọ́dọ́n pa àtúpa sanabi pé àjùbàrọ̀ kòkò mi ń sọ ní àdìsẹ́ yìí ẹ̀yin fámìlì tẹ ìgbàlejò rí ọlọ́wọ́ bá tó ń tẹ́ jọ lójú tó kí ṣe báyìí báyìí ti owó tí a ná bá wá ká ṣe bí ìjọ nínú àwọn tó jẹ́ pé ọlọ́ọ̀bá ti kí ní ẹ̀rọ lọ́rùn ó ní ọmọ aṣẹ àbáàkù kọ̀rẹ́ àlùmọ́nà àti àkóso náà lè fẹ́ ẹlẹ́rìí àlùmọ́rin nínú ẹni tó mọ̀ bá ti ìpàdé ọ̀rọ̀ lọ́rùn dáadáa aláfàwọn ẹ̀gbá ọlọ́ sọmọ́ ń tẹ̀lé tó mọ jẹ́wọ́ àfikẹ́ nìyẹn náà tẹ́ bá sọ fún àbá àfẹ́ǹbọ̀ aláfà lè sọ yìí ní ọ̀rẹ́ wa ní ìdúsìn ní ti náà ti wọ́n lọ rẹ̀ àbá lè gbé ọkọ̀ kó lọ bódìjà kó lọ rọ gbogbo tó da nígbà á lọ lè rẹ̀ kájà ẹ̀dá ò lọ bẹ̀. àlùjẹ́nà iná sílá àtàlọ́ ìtọ̀ọ̀lẹ̀ ọ̀sílá àtùlọ́ yìí rò pé ẹ̀ṣẹ́ náà mú yẹn látara náà lọ ọlọ́ọ̀bá ó ní ìfẹ́ tó fi jù ọlọ́ba lè máa ń lò ní sábà sí àríṣìṣe ìrànlọ́wọ́ àti òòrùn nínú àdéhùn Salman tí mo sọ yẹn wọ́n ní ọmọ ọlọ́bí ọlá àánú sọ pé àìrọ́ tó lè àǹtà èrò Salman kò bá mọ̀ jámọ̀ lọ́wọ́lá àǹyàkà tí ìbá ti pé èrò Salman òun jẹ́ ààbò lágbájá ìtàní ìtẹ́wọ́lẹ̀ tó lọ́ta onífúnníyà èyí bẹ̀rẹ̀ ṣe pé bó ti bímọ. wàǹtàmẹ́ǹtẹ̀ ilẹ̀ làárọ̀ wà lẹ́sítà nínú. ó dẹ̀ tún wà láàrin àwọn alárúbáwá òfin tara wa. wà ìnẹ̀kà tó bẹ̀rẹ̀ mọ̀ fàá. nínú tó dẹ̀ tún wọ́n fún yàrá lóúnjẹ àwọn èyí délé rẹ̀ ọmọ ojú ọ̀n pa pé ọ̀pá àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sọ. sọ ẹgbẹ́ sàlùmọ́ ń lò sí ọmọlábàálì ni ọ wọ́n kó wa lẹ́rú lọ lẹ́rú ògùn ni ọ ọ̀tún náà tàbí ọmọlábàálì. Ìgbàgbé tó rẹ̀ pé pé mo ní fún ní àyè fàyín náà rọ̀sùn lọ́mọ ìfàmẹ́ni àbàyà. Àná ìgbẹ́ náà pẹ̀lú òní ní àfihàn tó ń tẹ̀lé ọ̀rọ̀ kan tẹ́lẹ̀. Ẹ̀rí nìyẹn pé ẹni tí ò rí ìníyàwó ni ó yá. Tó máa jábọ̀ Mùhàmmad jábọ̀. Ó wá ní فإنك لا تطفي الطعام ومطعم يقولني بلما شبعت فإني سمعت رسول الله يقول خيركم من أطعم الطعام wọ́n ti sọ pé tí wọ́n bá rẹ́ jẹ́ tó dáa lọ́dọ̀ ọlọ́run ọba kódà àti lọ́dọ̀ àwọn èèyàn jẹ́ kí àwọn èèyàn ní àwọn ọ̀pá àwọn wọn ní ṣe kí n tó ẹ̀fọ̀ wílò nàdáàbì رفيع الجماد كثير الرماد إذا مات إذا مشك ẹ̀dùn wọn ròyìn pé ẹni yìí tó bá di inú ọyẹ tó bá di inú ọyẹ eérú yóò kún gbogbo sáré kí ni fúnra rẹ kí àwọn inú ọyẹ àwọn èèyàn máa bùkátà kan fún ìgbò náà wọn fi jẹ àpẹẹrẹ tí ìrẹjẹdẹ kalẹ̀ àwọn ọmọ ọmọ tí wọn jábọ ẹdùn sí. àwọn lábá gbọ́ kí ní ẹ̀yẹ dodo wa náà wa fẹ́ dodo wa yìí ẹja di ìmọ̀ọ̀mù wa ẹja di chairman ilé wa kó dílé olóúnjẹ wàlẹ́ ilé olóúnjẹ ọlọ́mọ ń fa àlùbáríkà fún wọn ọlọ́mọ ń fa àlùbáríkà fún ìyá ìmọ̀ bẹ̀ káwọn bá ti jẹ ọlọ́mọ ń sábà gbogbo ìdárúkọ ń sábà gbogbo abẹ́nú ọba àwọn dáadáa lára àwọn bàbá wa bóyá ní tí mo sọ yìí tèmi jẹ́ bàbá tèmi pẹ̀lú wọn ṣe àbúṣe náà ti kàn fáàmù bàbá wa láì ṣàdúrà láì ṣe kẹsàn-án bẹ́ẹ̀ ká gbọ́dọ̀ láwọn ra ọjọ́ Jímọ̀ wo bẹ̀rẹ̀ wọn lójú ọjọ́ tó wá kọ̀ ṣùgbọ́n wọn ṣe ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àgbẹ̀ kù ẹ bá wò kálukú wa tó bá pé bàbá wa tó ń bá já ẹ̀rọ ẹ̀ lo Àwọn ènìyàn ibẹ̀ tí wọ́n bá ń jẹ lọ́dọ̀ rẹ̀ ibi ṣẹ̀rẹ̀. Ibi ṣẹ̀rẹ̀. Mo lè máa dáàbò bẹ ènìyàn. Wọ́n láìpẹ́ bá ti rẹ́gbẹ́ àwọn ìjọba aláàjì. Àwọn ọmọkùnrin méjì kan rìn gbàfẹ̀gbàfẹ̀ àti ilé wọn lọ ẹni ẹ́ náìs wọn ni. Ẹjọ́ búrọ́ ọlọ́run máa ti dé sí yún wọn. Àwọn ọmọ olórí ikú yẹn ara ẹ̀sẹ̀ lé wọn lọ. ẹni tó bá rí abẹ́lọ́ba sọ̀tánà ọ̀tọ̀lá tó mọ́ sàrọ̀ dáadáa وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. <laughs>